الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إنه أنفان كل تفيني إيه إني أللو lẹ́yìn ìgbà tó bá kú òun náà ni àsọsílẹ̀ àsọsílẹ̀ lórí bí wọ́n ti ṣe ṣe ìdá kan nínú mẹ́ta dúkìá ènìyàn lẹ́yìn ìgbà tí ọba ṣe máa ìdá kan nínú mẹ́ta tàbí nǹkan tí ọba tó bẹ́ẹ̀ olúwa fi ṣe sàrà fún mùsùlùmí ipò lè lò lẹ́yìn ikú rẹ̀ ọkọ̀ àkọọ́lẹ̀ torí pé nínú ìdákanu mẹ́ta yìí wọ́n lè bọ́ fi ṣe báyìí àti báyìí àti báyìí nínú àwọn aṣọ olóore ipò oníkó mú wọ́n fi kọ́ mọ́sálásí tí wọ́n mú wọ́n fi gbẹ́ kànga lóríṣiríṣi níbi táwọn èèyàn bá ti bùkátà sómi tí wọ́n mú wọ́n fi ṣàánú àwọn opó gbogbo níbikíbi tí wọ́n bá wà tí wọ́n mú wọ́n fi bọ́ kọ́ afárá lórí ojú ọ̀nà omi tí kò rọrùn fáwọn èèyàn láti sọdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bá mú nínú dúkìá rẹ̀ báwọn ìdá kan nu mẹ́ta sábà fi ṣe àwọn aṣọ olóore tó wí pàápàá jùlọ iṣẹ́ olóore tí ó ṣẹ́kù bí mọ́ṣáláṣí bí kànga bí afárá gbogbo ìgbà táwọn èèyàn bá ti ń lò tó bá ń ṣàǹfààní lára rẹ̀ wọn ìbá àti ẹ̀jẹ̀ kẹfẹ́rí ọmọ gbalada eléyìí ń bẹ nínú àwọn nǹkan tẹ̀yẹ ní kálukú kó ronú nípa rẹ̀ kọ àkọọ́lẹ̀ rẹ lẹ́kọ̀ọ́ tó kú tó fẹ́ kú bọ́ fẹ́ kú ó kù náà ọ̀pọ̀lọpọ̀ nígbà tó ṣe pé wọ́n kórìíra àti kú bàjẹ́ wọn kì í palẹ̀ mọ́ rárá rárá wọ́n wá kú gbogbo nǹkan lè fi ṣe ra wọn láǹfààní òní síbẹ̀ tó tún lọ bẹ́ẹ̀ gbogbo owó yìí tí wọ́n fi sílẹ̀ látàrí wípé o ronú nípa kú àǹfààní rẹ ojúlówó rẹ àtẹrẹ rẹ wọn lọ sọ́dọ̀ àwọn ẹni tó jogún rẹ ìwọ ní láǹfààní kọ́bọ̀ mọ́ nínú owó yìí àmọ́tọ́ bá ti kọ àkọọ́lẹ̀ sẹ́nìkan tó tó láti yí padà olùwà fi yé wa wípé faman baddalahu fa innama ithmuhu ala alladhina yubaddiluna wa man baddalahu. فإنما إثمه على الذين يبدلونه ẹnikẹ́ni tó bá fi lè yí àkọọ́lẹ̀ òkú padà oyún kò rí wọ ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ torí ẹ̀ tí wọ́n bá ti kọ àkọọ́lẹ̀ ti parí wọ́n gbọ́dọ̀ mú ṣẹ ìdá kan nu mẹ́ta yẹn yóò máa já nfààní tiẹ̀ ó kù ìdákanu mẹ́ta lọ ẹlẹ́kejì ó tún ṣàkíyèsí tó gbogbo ẹni tó bá ní kí wọ́n fún tọ́rọ́ kọ́bọ̀ lẹ́yìn ikú rẹ kò gbọ́dọ̀ jẹ́ nìkan ní ọjọ́ ìjogún rẹ lábẹ́ òkun Allah nítorí pé ẹni tó jogún rẹ Allah làwọn ti gbẹ̀tọ́ wọn ṣùgbọ́n ìdá mẹ́ta olúwa fún ẹni tí ò jogún rẹ náà láǹfààní bẹ́ẹ̀ sí àwọn ọmọ ìyá rẹ torí pé ńgbà tí wọ́n ti wáyé tó bímọ ọmọ ìyá rẹ ní jogún rẹ gẹ́gẹ́ bí àwọn àbúrò tàbẹ́gbọ́n bàbá rẹ àtàwọn ọmọ wọn àwọn àbúrò tàbẹ́gbọ́n màmá rẹ àtàwọn ọmọ wọn àwọn eléyìí jogún rẹ ńgbà ti ní ọmọ láyé àti ìyàwó táwọn òbí rẹ náà bá sì ń bẹ àwọn ẹni tí ò wá ní jogún wa á nìkan fún náà ní kankan nínú ìdákanu mẹ́ta yẹn tọ́ ọ bá kùnà láti sọrú rẹ̀ tọ́ ọ bá lọ ọlọ́run àwọn onígbà kọ́bọ̀ iná ni máa ń fà tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn ẹni tí ìwọ ọ̀ràn ti pé kí wọ́n fún nígbà fún fún láwọ̀ yóò sì jẹ́ni tó ṣe dáadáa sí wọn tẹ́lẹ̀ náà lójú ayé rẹ̀ làwọn fi máa sọ̀rọ̀ àwọn di wàhálà táwọn ẹni tó bá jogún lọ́rùn àwọn òní jẹ́ kó gún yẹn ó ṣe pín àwọn máa dá wàhálà lẹ̀ láàrin àwọn ọmọ wọn ní gbọ́ra wọn yé dèpòdépò pé wọ́n rogun wọn pín bó ti ṣe tó àti bó ti ṣe yẹ àmọ́gbà tí wọ́n bá sọ pé ẹ̀gbọ́n rẹ̀ lágbájá kan fún ní nǹkan báyìí àbúrò rẹ̀ lágbájá kan fún ní nǹkan báyìí ìdákanu mẹ́ta tí bá ń bẹ láyé lẹ́yìn ikú tiẹ̀ àwọn ọmọ wọn náà kọ́ fún wọn ní nǹkan tó tí wọ́n bá ń bẹ láyé lẹ́yìn ikú rẹ̀ tó lè jẹ́ àǹfààní tó lù wá fún wa ipa lè tún ṣe lẹ́yìn ìgbà tá a bá kú kò sí tàbí ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n bá ka ẹ̀sìn wọn kún àwọn tí wọ́n bá sì gbọ́ yé ní ìwọ̀nba tiwọn àwọn ló lè jàǹfààní yìí àwọn kọ̀dààmú owó la wáyé wá wá ọ̀kan wá tó owó ti pọ̀ sí là wá lé àǹfààní kọ́bọ̀ òṣìṣẹ́ni tí ó dààmú fún àtúbọ̀tán rẹ̀ torí rẹ̀ tó máa ti gbẹ̀sùn rẹ̀ yé máa dé torí kọ́ má jẹ́ kó ọgbọ́ yé débi kan náà ìwọ gan ọ̀rọ̀ rẹ̀ ò yàtọ̀ sí tẹni tí ọgbọ́ yé rárá olùwàkótó alámàrí wa ṣe subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu.